أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أعطينا دعتين سيدان لك الأروني الفتاوى مهمة أعطينا شيخ العزيز بن عبد الله بن باد رحمه الله القصة فان قوالونا نقبع كتاب الاعتقاد القيدة fásí wọn sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún wa tó pa màláìkà fún wa nípa wọn tíra fún wa lónìí ó fẹ́ tó pa rúsùn bá a ti mọ̀ pé òpó imáni mẹ́fà náà ni àti òmìnà billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi àti òmìnà billahi wa yawmil àti òmìnà billahi wa khayri wa àti àwọn òkú yẹn ni ìtura yìí lọ́gbà àwọn tíra ọlọ́wọ́ bá fún wa yóò ní ó fẹ́ sọ̀rọ̀ gba rúṣùl fún àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá الرسول يدخل في عوامر التي جاءت على يديه sọ́lọ́ bá kọ̀ ọ̀dá ẹgbẹ́ sí báyìí tí ṣe ọlọ́wọ́ bá náà wọnú ọ̀n tẹ́ṣẹ̀ ẹgbẹ́ àbí ògbé dé ìtàkà fún ọmọbìnrin page 57 page 57 يقول السائل الكل أمر موجه إلى رسول الله صلى الله عليه وسلم او عال بيته يكون موجها إلينا جميعا بيرتي افابل بي الكل أمر موجه إلى رسول الله صلى الله عليه وسلم دعاء شنو بقى محمد صلى الله عليه بيته ابا عليه mu wa jira ne laila jalisi a wani kusi ne ba kusi ne kuma ne annabi sallallahu alaihi wasallam kan yara ali annabi sallallahu sa musulmi na kusi da ba kusi ne a shi jawab down na'am yani a kusi ne hada huwa al-asr ilai na nikile asran bi sallam bai bai bargara su ne الرسول يدخل في أوامر التي جاءت على يديه ìṣọ́lọ́wọ́ bá gan kú sínú ìfẹ́kẹ́ ní kún gan ó tẹ̀lé ìtòlọ́bá sọ̀rẹ̀ pàákádà àbẹ̀bẹ̀tì àjẹmẹ́ inas jẹ́ náà ni àwọn ará alẹ́ rẹ̀ gbogbo èèyàn náà nìyẹn rasul sallallahu alaihi wasallam dakhilu karusul karusul dakhiluna fi ma jaa ala aidihim àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn náà bá sínú òfin tó ń pa wọn nínú pé ẹ ṣe àbí ẹ má ṣe àkọọ́lẹ̀ jalla wa ala ẹgbẹ́ bí wọ́n sọ pé wala tad'u min dunillahi wà dúà tẹ́lómi lẹ́yìn ọlọ́run wala tad'u min dunillahi mẹ́tẹ̀wà dúà tẹ́lómi lẹ́yìn ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run ọba lọ́lọ́run bá wí àmọ́gbogbo mùsùlùmí bá wí àgbọ̀rọ̀ tẹ́wà dúà tẹ́lómi lẹ́yìn ọlọ́run ọba ìṣẹ́ ọlọ́run وقوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله جبا يكينوا سلام وبالي فلا تدعوا مع الله أحدا أقول سلمي سواء دعا سلمي لن يولو سبحانه وتعالى يقول بني بينا كنت بني فاتا كان الله بلا بني بني بني بني ọ̀pọ̀ àwọn anábíọ́ náà sílẹ̀ nínú àtàwọn ẹlòmíì náà fi ìjọ náà bá wọ́kọ́lùhù àdúgbò náà pé wọ́n máa ó mèrò ńlá lè àbúdìlá mọ̀kùnrin la òdì náà àdáfà òyòkú mùsùlá wọ́n ni àtàwọn láti ẹ̀ǹtàmì wọ́n ti fọ́nà ọ̀bàkà sọlọ ìjọkà tó máa tí ó lólẹ̀ ti tóbi lọ tí máa bẹ́nu dúró ẹ̀yà ọkùnrin náà kó dúró ọkọ̀ ẹ̀ máa dúró dúró ọdún mayọ zaka ya ọmọ dúró gbogbo nínú kan gbogbo òye fata ọlù wàlá tẹ́ntì ó máa nípa bá ọkùnrin nìsá iná ó kánà ilá bẹ̀sẹ̀lẹ̀sà iná ó kánà fàáṣà wọ́sá àsìlélá mọ́ olùjẹ́lẹ̀ bí ọlọ́run ẹgbẹ̀rún fẹ́ àwọn ojú ó di ọjọ́ uh, kírísítà sí time tí ìsìnká ìfẹ́ ọgbọ̀nà sí ìbáyí bá ti fẹ́rí iná òká na fàáṣà ìwà bẹ̀rẹ̀ ni wọ mọ́kìtà ní tọ́lọ̀ kúrìrà ni wọ sáà àṣàbílà àti ọ̀dọ̀ orí ibú ni ẹ̀rí lọ́wọ́ ayà ìwò àwọn adìsí tọ́lọ̀ wá lò fún ọ̀rọ̀ kí ẹ̀fẹ́ wà bẹ̀yàn ó fẹ́ ju ti dìjá lọ ìdìnà lọ́dún wọ́n láti kọ́rọ̀bù zina iná òkànà fa àṣìta wọ́sá àṣìdìlà ẹ̀mà ìdìnà tí ní ìwà bàjẹ́ ni ọdún orí bú ni a máa lẹ́fẹ́ ọba báyí ọlọ́ni iná òkànà fa àṣà bàjẹ́ ni wọ́n mark 10 ilé òsì ní ìdìnà ọkọ̀ ń kórìíra rẹ̀ yóò rùn ìyàwó tó kọ́ rẹ̀ gúrẹ́ rí kí wọ́n gúrẹ́ ẹ̀rẹ́ ara tí ṣe yà fi fún àpùmọ́ nìyẹn bọ̀ sáà àṣìlélà ọ̀dọ̀ orí búdẹ̀ ni èyí tí ẹ wá fẹ́wọ̀ ni Yorùbá wá ti léwọ̀ láti yú ẹni ìsìn yóò bá bà tí ìdí bá kú kí àbúrò fẹ́ ìyàwó ẹ̀ àbáyọ ògbọ́ ọgbà pé kí àbúrò kú kí fẹ́ ìyàwó ẹ̀ yóò bá pààyàn àbí ẹ̀kọ́ yọ̀ọ́ pààyàn pààyàn àbí ẹ̀kọ́ ni àwọn alágídí àwọn alágídí yóò gbá ó ó di àbí ọmọ kú kí bàbá fẹ́ orí ní ẹ̀bá bí bá kú wá ní ọba ìyàwó rẹ̀ ìdá púpọ̀ lọ wáfẹ́ ara ọ̀sẹ̀rẹ̀ ọ̀fúramà aráàmù ni ó dí wá ọlọ́mọdá àfúrẹ̀ yíwa وهكذا العصر في أن الأنبياء والرسل داخلون في الأوامر والنواهي التي جاءوا بها لكن خلال الأمر اللي جاء النبي الله أبا أو تيجي الله أبا أو أنا بسنو أكثر بقى في شيء ọ̀nà wá ayẹ ẹgbẹ́ ṣe gbogbo ọkùnrin ìkọ́lá ọ̀nà ọmọ wa wà kọ́lá ahàlù bí ó ti tẹ́lẹ̀ àwọn ará léwọ̀ dáa fi ó na ilá máa kàmù jẹ̀lélò alátàkì àwọn àwọn ọlú ẹ̀ àtúgbẹ́ ẹ̀rí kọ́wá tí a ilé yóò ó di láti dúwe irú àwẹ̀ àgbáyípo bọ̀sáàl oní kí n gbáwẹ̀ tó bá jẹsàárì tó bá sí jẹ́kejì àlẹ́bí máa gbáwẹ̀ báwọn àwọn sọ́rọ́ bẹ́ẹ̀ pé yá Rasulullah ẹ̀kọ́ fún láti máa jẹ bọ̀sáàl láti máa gba àwẹ̀ àgbáyípo yìí ni máa gba oníbẹ̀ẹ́ ni ìpínlẹ̀ lọ́n sílẹ̀ ń kọ̀ fún àlẹ́bí wọ́n máa fún mi jẹ́ máa fún mi mu ẹ̀yìn dẹ̀ ní wọ́n fún mi mu ilé wa pẹ̀lú ẹ̀ka kan ti wá pẹ̀lú eléyìí sí ìṣẹ̀kùn ẹbí ara ọ̀kọ̀ ṣeéṣe ó ní yé wa ọlọ́mọta àfọ̀rọ̀ yìí wa. ilá máa ká máa jìlílò alátàkì mẹ́tọ́mọ́ni ṣíṣàl fẹ́rẹ̀sẹ̀lẹ̀m فإذا كان الدليل خاص على أن هذا خاص للرسول صلى الله عليه وسلم أو خاص للفلان إليه بقى إليه بقى إليه سبيشال لفلان نبي محمد صلى الله عليه وسلم سبيشال لفلان ليك تعبرون به حسيت الله صلى الله عليه وسلم من زواج النبي قال اللهم قال لا اله الا الله مثلا اللهم قال لا اله الا الله مثلا قالوا جاء ومثل صلى الله عليه وسلم قلنا له اراه الي قاتل رسول الله صلى الله عليه وسلم هذا هو شيطان بتاع يوا ودان غونغو توني قران عن تري موني والله ني افياو كان كيو ما تبلغ النساء مثنى يجي wọ̀fúláàtà mẹ́ta ọjọ́ ẹgbẹ́ lónìí ẹ̀ ọjọ́ márùn-ún ọrùbá àti mẹ́rin wọ́n ni wáwò yẹn kíkẹ wáwò áwò bal wáwò àtìfù and marry two and three that's five and four that's nine níbi ìfẹ́ méjì ṣẹlẹ̀ wọ́n ní wọ́n lọ́n masina méjì méjì méjì méjì that's four masulata mẹ́rin mẹ́rin ó ní ẹ́ ọba bí ìdí tó fẹ́ ètùsí láti kéèkiri kàrí wọ́n ní ẹyẹ bá ní ìfẹ́ ó fi wà ọlọ́mọsọ wa nù Muhammad sallallahu alaihi wa sallam ẹni kẹta níyàwó ọkàn níyàwó ní ìyàwó mẹ́wàá bẹ̀yìnlá ní ẹwà gba Islam ni ya Rasulullah Islam ní àgbọ̀rọ̀ fẹ́ ìyàwó bẹ́ẹ̀ jù mẹ́rin lọ ìyàwó tí mi fẹ́ mẹ́wàá ni alẹ́bìnrin tẹ̀lẹ́tì mẹ́rin láwọ̀ ẹ̀nú ẹ̀ ọ̀hún ikú rẹ̀ tẹ̀lẹ́tì mẹ́rin tí wáwọ̀ ẹ̀mẹ́ pẹ̀lẹ́ ìgbẹ̀rẹ̀ ni pẹ̀lẹ́ ẹjọ́ ní fẹ́ ni àmì ìkọ́ sílẹ̀ ti fẹ́ wù mẹ́ ọ̀pẹ̀sì gíní wọ́n lẹ́kọ̀ọ́ àwọn yòókù lẹ̀ ọ̀pẹ̀ ní sọ́tọ̀ zaria náà ẹnìkan náà kàí sílẹ̀ lọ sí àkọ́kọ́ gbogbo ẹ̀kí mọ̀wùlà same thing bí ẹ̀rá ní ẹ̀yà ọ̀pẹ̀ sí tẹ́wà ló náà ni mọ́nà ní kọ́ sílẹ̀ ti fẹ́ wù mẹ́ ọkọ̀ yòókù ìṣàkọ́ kú wọn lẹ́bùn mọ̀ polówó ni ó ní wà wallahu ta'ala alam ẹnìkan ń tọ́ pẹ́lá jẹ́ pé bó làwọn ọmọ rẹ̀ Àwọn ọmọ tó yà àwọn ìyàwó ẹ̀bí ọgbà tó ń bá ìsìlámù gbogbo náà ìsìlámù gbogbo wọn. خذ يوع والله تعالى أعلم نعم سلاوي كتبت سلسلة من زواجات الأفعال خاصة بإسرة سلم يقول سنة بزنة بليه واسجده وقال عناق عناق لأبي برجع جاء بيز أنها خاصة به لما دحى بها وهي لم تبلغ الثانية الثانية جاء جبي آه kan da àwọn sàbẹ̀ zan kò ní àbí buddha bí ọlọ́dẹ ni àkùnrin yà wá tó ọwá mú kílíkì rẹ̀ máa gùn yẹn ẹran tẹ́lọ̀ máa gùn yẹn ẹ́ ìdáàkùn ẹ̀ gìláàpù bí ọwá kílẹ̀ kò kúlò pé àgùnfún àráì ọwá mú ọwá fi pààlíyà àríwá ní ilé ìsẹ́kàlì fún ọkùnrin ẹlùmí ọ̀pọ̀lọpọ̀ sàlẹ́bì sọ́kùn kò wọ́n di fún lólé yóò dílé wa kẹ́rin máa lọ pé àbíkúlá fi fi sínà lọ wọ́n ni máa ánà àlẹ́ wa àsáàbí láì sábẹ́ di pàtàkì àfúgbẹ̀ wọn náà bàbá ara o ó di yẹn ó bá lè ka ara fún mi fáyìn ó bá lè ka màálù fún ẹ̀ ó bá ẹ̀rẹ́ gidi gidi wẹ̀wẹ̀lẹ́ khasun lahu àdísìgbé já àdísí náà khasun bí àdísìgbé ilé khasun ní àdísìgbé ní والمقصود أن الأصل هو الأموم فيما يأتي من الأوامر والنواهي على عيد الرسل ìtàbí ẹ̀mẹ́ta ní kẹ́ gbogbo òfin ìwádìí kùránà bí sínú eléyìí wà jẹ́nẹ́rà fún gbogbo wa ó di àyàfi èyí tí òbí wa wá pé ilé ìṣúlẹ̀ fún ọ̀pẹ̀lẹ̀ ni ọmọ ahàlù bí ó ti im ilẹ̀ máa kásá dalil àwọn ará alẹ́ níbi ìtìlómí náà ni gbogbo àwọn olóyìn àyàfi ní pé agbárí ẹ̀rí pẹ̀lú dalil ilé yóò jàdí ìdí àbí ti ti ni Akẹ́lẹ̀ Hadith, Ọlá Hadith, Hadith lọ pé ìdàlá harama alal arbi, an tákùlọ̀ jẹ́ àjá min àjíyà, ilé ìgbò sí káàkiri bèèrè hmm. abẹ́ wọ̀sán wọ̀sán àwọn àgbáyé kò tí èyí náà pé nítorí tí ẹgbẹ́ àwẹ̀ yìí kó má kó má sì pọ̀ ààyè jíjẹ yẹn sábà lò ní ìjọba ń gbàgbà náà nígbà yẹn ti náà ní ẹ̀kọ́ fẹ́ fún ẹ máa ń bí àtọ́jú láti sábà jẹ ààyè tó bá rí ìjẹ́jọ́ mi ní ó tún àmì nígbà tó gbàgbé ìrẹ́lẹ́ bí àtọ́jú máa tó náà wọnú eléyìí ìgbọ́ mọ́ ìgbà gbà láàyè ó jíjẹ àbí eléyìí nígbà àmọ́ kọ́ ìgbà kí ó jíjẹ bàrà ipò bí mẹ́ bàbẹ́ mùsùlùmí ọlọ́ọ̀sẹ̀ lè wọ̀ fún ọ ó di gbogbo inẹ́mọ̀lá àmàlù bí nìyà ọlọ́wọ́ fún yín sọ̀rọ̀ ẹ̀rọ bínú wọ́n gá lóga hùn bí a nà kan láwọn gbígbé lọ́sẹ̀ lọ́la ilẹ̀ àǹtà just to focus on it like Alaikum salam bila. Eh? Nípa oh, ọ̀rọ̀ eh, bẹ́ẹ̀ni lánàá ní Alẹ́bùsà sọ nípa ọ̀rọ̀ sábàwò ní sọ́ọ̀tù bàtà ààrẹ ń fa ìlú rẹ̀. Ẹ̀jẹ̀rẹ́ pé kó bá ìṣẹ̀lẹ̀ báyìí ọ̀kadà tí ó ń mú. Ó ìbéèrè jẹ́ ọ̀nà nìkan lálàá ẹbí ní gé wàhálà coronavirus káwọn tí kòrán àbí kòrán tó bọ̀ kára wó rí inú ń bẹ̀ wọ́n tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ àkọ́mọ́ tí wọ́n ti ìdá wò kí kòrán wò ṣẹ́yìn kan tó bẹ́ẹ̀ lánàá ẹgbẹ́ ẹ̀sìn ìjọba ẹ̀mí ìjọba ẹ̀ ẹ̀ wọlé má fi yẹn má kọ́ ìdá ìsìlámí àti àníbi ìsìlám láti nàbí mákàlẹ̀ muhammadu abba admi rijalikum kíni wọlákin rasulullah wa khatam nabiyyin khatam nabiyyin al-islam ìjọba ẹ̀ ti báyìí ẹ̀ ti báyìí kò sí mọ́ yóò tọ́ àlá nínú wáyé ni wọ́n ní sí pé ẹ̀sìn báyìí mẹ́sì báyìí tuntun àgọ́ orí pé láyà ní ìsẹ̀ tẹ́lẹ̀ láti ìgbà báyìí tẹ́lẹ̀ àwọn ní ẹmọ amúrùn pẹ̀lú Quran gàgà ẹmọ fi ẹmọ sílùú kí nàmú àbúkẹ́ ẹgbẹ́ ìsìn tó bá rí kí ṣe sọ ní láti ọlọ́sìn kò ní káyà tó wá pé máa kánà muhammadu na abba ahalmi radikalekun ọlọ́sìn rasu wakati rẹ̀ yìí hamila ya sanu hadisẹ̀ na nubuwata wa risalata kari in kashat wala nabiya wala rasula bari ẹni bá gbọ́ rí kankan bàdọ̀ ọlọ́ọ̀bà àti ìsà àfúlà mùsùlùm ojú àlá ni ojú fún ni dajjali ni irú ọdún máa fọ́ ìfẹ́ john kadíẹ̀ tó wẹ́ john kadíẹ̀ ni ó bẹ́ẹ̀ john ìgbésí kadíẹ̀ ni eh, ó ní ọ̀rẹ́ nìkan ní oúnjẹ amadu òun lòun sọ láàrin àlébì Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ti rí kú ẹlẹ́gbẹ́ ẹgbà kọwọ́ fìdí mi Madina madina àlébì Madina wọ́n sọ ẹlẹ́gbẹ́ kánú ọlọ́wọ́ fọ́n sọ̀rọ̀ ní olólàgbà nẹ́bí ìbánú ní òun bàjẹ́ lórí àìgbẹ̀yẹ mùsùlùmí ní kú lórí ọ̀rọ̀ kìfèrí ọmọ ìyìn lazaric ọwá ní fọ́fún ọkùn máa ṣe 6,000 bí i báyìí alhamdulillah bí i báyìí ní obìnrin kan tókò nínú àwọn tó ń kò bá ó ti látẹ́ǹtì nù ọkùnrin kan lábẹ́ kòs nínú àwọn tó wọn ọfà ayá tó náà ọ̀nà mi rìn lọ́kọ̀ mọ́ bí wọ́n fàyà wọ́n ni wọ́n nílá ní àyàn kẹ̀kẹ́ olóòtú sí yẹ̀sí ìsìta ti wà láyé nìsí nígbà olùkùnmọ́ ẹ̀nà bàbá pẹ̀lú mọ́ ìgbà ẹni adótú ìgbìmọ̀ ìgbìmọ̀ adótú yẹn ó di yẹwà ti mú wáyé ẹnu láàpẹ̀lú ní ọdún ìrọ̀lú ìrọ̀lú ìta wọ́n ní kí fàyà ní dé agricos ọlásílẹ̀ dìkú wọ́n fàyà ìrìnàjò lájọ ìlú ìrìnàjò ìlú ọlọ́mọdé àfẹ́ yọ ọlọ́ọ̀bà ọ̀hún sàdọ̀ gbogbo irọ́ ni ẹni yẹn kán olè nígbà tó kàn sí ọlọ́ọ̀bà kò sí yẹn lè lálàá pé ẹ ti ti báyìí ti ti báyìí fáì wọ́n jẹ́ ní ti bọ́ àkàtì fún wa pé ẹ ti bá wà lálàá o rárá o ọlọ́jà bá bọ́lá rẹ̀ tó ń fẹ́ lẹ́jọ́ bọ́ mi ẹ̀mẹ́ rí sí mi ẹ̀mẹ́ rí sí mi ó di ẹjá àjẹ́ olóòsì ó di wọ́n wá irun wọ́n wá irun nínú Kùránì ẹ́ Ọlọ́mọ sọ̀wọ́nù ọlọ́mọ fún ọnù wọ́n ti wò gan jí gbogbo gan ó gbára ìlàmù ní ọgbọ́nù kí ní inú wọn wá ó yẹ alẹ́bìnrin kọ́ láti ọdún ìgbàlẹ̀ ìṣẹ̀lẹ̀ àdúgbà ẹ̀yẹ máa ṣe ní pùtù wà nù gbogbo wa sí dai ya dafiya ga bala'i ya kafiya kika idin kalanar bala'i jayi sai dilwara kudin bi jayi sai dilwara mun ya bida ti wọnú ẹ̀ bida ti wọnú ẹ̀ o ba no so kabala àwọn èèyàn yìí àwọn àwọn arusun na gbonu ni bida ni sai na bida ni e wuta kuma mun kana nabi sallallahu ìṣẹ́yìn sí àfikọ́m ìdíkọ́ lẹ́yìn aláwà ti tẹ́ ẹ̀lẹ̀ kí fáwọn èèyàn ìmẹ́mù ẹjẹ́ ìmẹ́mù ẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́kọ̀ tó dára kẹrẹsì oníbúrò àkẹ́kọ̀ọ́ wá sọ́dọ̀ àwọn máa kọ́ mẹ́sàájì àwọn ẹni tó dájú rí oníbúrò àkẹ́kọ̀ọ́ lọ sí ibẹ̀ yẹn ọlọ́kọ̀ tó dájú àwọn ẹlẹ́kùn náà láwọn ẹ̀kí fáwọn èèyàn òun kọ́ jẹ́rì organizing control ìdìkọ́ yẹn òun kọ́ jẹ́rì ọ̀rọ̀ yẹn ló jẹ́ wọ́n lókùn mú ní ọjọ́ àmì wọ́n ti bá lọ lẹ́jù ó di ọkùnrin dáa ni ẹgbẹ́gbẹ̀rọ àwọn èèyàn ẹ̀ṣẹ́ fún ìjìdá kò yẹ kí nkẹta ti ṣe rí àgbúrá pé kí ní fún ìjìdá ẹgbẹ́ sọ pé ọjọ́ tí wọ́n bí kùn ìjìdá ti gbé àwọn ẹ̀ka tó sùn náà tí wọ́n ti wá láṣẹ tí wọ́n fi àjẹ àwọn ìdí ìbúra bọ́kọ̀ gbé ẹlẹ́ fún mọ̀ jùmọ̀ wọ́n ni wọ́n ní ìjìdá tó gbé dáa náà ló fi bẹ́ẹ̀ kó wá ikọ̀ ọmọ tuntun rẹ̀ lọ́nà fàmílà rẹ̀ ẹ ti fi kẹ́sì kọ́kọ́ rẹ̀ sílẹ̀ ó di yẹ́wà àpótí lọ nìyí wallahu ta'ala alam naam wa alaikumus robot láti kìlù. Láti kìlù láti ìgbà bí bídà náà ni ẹni mo ti káwọ́ lọ́dọ̀ bí nù kárẹ́ntì kò sì dá ẹni tó gbé dùgbò ìwọlẹ̀ àti tó bẹ́ẹ̀ ọmọ ìlẹ̀ kanáà ní fáàtì gbogbo wọn wọ́n yàn kọ́ kàn kàn lé kókó máa ń tí ìyàwó jẹ́ nìlọ ni tíráfìkì wọ́n ní àá ẹ̀tọ́ ní fóun èmi ìdí ìfàṣẹ àwọn ọ̀pẹ́ ọmọ ẹ̀rọ mẹ́rin ní amárùn ní mọ́tò ní kò kò pé ọ̀sẹ̀ mi wọ́n ni wọ́n ne hatiki ne yadda kira'atul imamati al-mubtadi wal fasik makruh ni ki fasik ya bin bid'a ko ko imam ko makruh ni ki um bid'a ko ko ko ko di wa ni ni ṣe ya ni ro ni ro yi wa wallahu ta'ala na'am